káwọ́ padà sórí ètò wa Miliki Express tó sọ̀rọ̀ nípa ìfẹ́ ìbáṣepọ̀ ìfẹ́ ìrìn àjò ìfẹ́ ká tó lọ sókè lẹ́ẹ̀kan a sọ fún yín pé àwọn jàǹbá àwọn àléébù tó wà nínú ká máa kọ́ rẹ̀ ẹ jẹ́ ká sáré mẹ́nu bà ní ṣókí ká lọ síbi àwọn àǹfààní tó wà nínú ká kọ́ rẹ̀ tó yẹ má jẹ́ kí n tàn yín àǹfààní gan wà bẹ́ẹ̀ àbí kí ló ní mo wí kí làwọn jàǹbá tó tẹ̀ wà bẹ́ẹ̀. káṣẹ̀ kọ́kọ́ jàǹbá náà ẹlòmíà máa rò pé wo pátápátá àjọ máa ṣọ̀rẹ́ rábàtì ẹ̀ ní sọ̀rọ̀ àṣírí wa àbọ̀ máa ń gbàgbé pé ń gbà míì irú ẹ̀ gan máa ń jẹ́ kéèyàn ètè lọ sí sàárè ẹ̀ tó tiẹ̀ plan hmm. àìmọye ọ̀rẹ́ tó jẹ́ pé mo léèyàn kan tó sọ ń gbà kan pé ibi tóun ti lọ ń ṣerun ọ̀rẹ́ òun tọpasẹ̀ òun débẹ̀ hmm. nítorí wọ́n ń jà lórí ọkùnrin nígbà hmm. tó máa débẹ̀ ni ẹni tó ń bá ṣerun sọ pé ọ̀rẹ́ yín máa wá bí mi ẹni tó ń ṣerun ẹ jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ni pé ah, ọ̀rẹ́ yín máa wá bí mi ó lè dijọ́ o ó ní fóun ní irun yín ìyẹn bá ní mu wá ò nìyẹn wá imagine tó bá jẹ́ pé ẹni tó ń ṣe irun yẹn jẹ́ ẹni tó jẹ́ pé òun náà rò pé hmm, jẹ́ kóun náà ṣe ìbọ̀wọ́ ni máa gbà tí ò jẹ́ ẹni tó ní bẹ̀rù ọlọ́run lọ́kàn irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo lè yẹ pé ẹni tó máa yí lórí ni àbẹ̀ni tó máa sọ dẹni tó yẹ pé ó máa dẹni àná ni lójijì oríṣiríṣi jàǹbá ló wà ní pé kéèyàn fi ọkàn tọ̀ rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ òtítọ́ náà a máa wà. èèyàn tiẹ̀ máa máa pàdánù oore nípa kéèyàn máa kọ́ rẹ̀ ẹ́ hmm. wọ́n sọ pé fọ̀rẹ́ mi fọ̀rẹ́ ẹ̀wọ̀n mi kì í fi eré èèyàn tó jẹ́ wọ̀n ẹ̀ tó bá ń kọ̀rẹ́ tó jẹ́ pé gbogbo èèyàn mọ̀ pé ẹnu ẹni yìí ọ̀dàlẹ̀ ni o ìwọ kẹ̀dẹ̀ rẹ òun ṣọ̀dàlẹ̀ o ojú ọ̀dàlẹ̀ máa fi máa wẹ̀ ojú ọ̀dàlẹ̀ máa fi máa wẹ̀ àwọn tó yẹ kó gbéṣẹ́ fún ẹ wọ̀n ní gbéṣẹ́ fún ẹ àwọn tó yẹ kó gbà ẹ nímọ̀ràn rere wọ̀n ní gbà ẹ nímọ̀ràn rere àwọn tó yẹ kó ṣàánú ẹ òní ṣàánú ẹ kí ni tọ́ra ẹ bá ń ṣe kà tọ́ ní tára ẹni bá ń jẹ kòkòrò burúkú tàbá sọ fún uru hẹ́rẹ́ òní jẹ́ ká sùn lóru nígbà tí àwọn ọ̀rẹ́ ẹ tó ń hùwà burúkú tó sọ fún wọ́n fúnra rẹ̀ wọ́n fúnra rẹ̀ náà wàá kó ń bẹ̀ tó bá táwọn èèyàn bá sọ pé ah, ọ̀rẹ́ ó ṣe ọ̀nà irúkan irúkan kan ni wọ́n ìwà ajáwà ló ń jẹ̀rẹ̀ jẹ́ ọ̀rẹ́ ní best of the same feather flocks together sórí náà ọ̀rẹ́ ìwọ̀nba ni ìwọ̀nba ni ìwọ̀ntúnwọ̀nsì. tàbádẹ̀ ti rí i pé ẹni tá à ń bá rìn ìwẹ́ òòjọ́ wa wá. tó rà máa mú ká má tanra o. kí ni kí ló dé tá a ṣe ní mọ. <laughs> bọ́tà tẹnujẹ ló máa ń pẹ lómi tó bá ti lọ́rẹ̀ẹ́ kan bó tilẹ̀ pé ìwẹ̀ ò dáa rárá rárá àwọn ìwà tó ń wò ò dáa ìwẹ̀ gan ò bá tiẹ̀ mu ṣùgbọ́n tó bá ti lọ lé ní ọ̀rẹ́ mi mo ra báàgì dẹ́ra tiẹ̀ bọ̀ gbà ọ̀rẹ́ mi jẹ́ ká jọ lọ ṣerun màá sanwó ẹ̀ ọ̀rẹ́ mi jẹ́ ká jọ lọ sí nail studio ká lọ paint èékánná wa èmi máa sanwó ẹ̀ ọ̀rẹ́ mi àwọn nǹkan tó ṣe ká èèyàn kan fẹ́ gbé mi lọ jẹ dínà tẹ̀lé mi àtẹnujẹ òun ló ń kó bẹ́ẹ̀ lòmíì torí pé ẹni yẹn ó rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ òun ni ò fi sílẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ẹ̀pà ń para ẹ̀ ó lóun pajá ihun tó máa pa pátápátá tó máa gbẹ̀mí ẹ̀ tó máa lè kúrò nídìí ẹrù ẹ̀ tó máa lè kúrò nídìí oríire ẹ̀ òun ni ó ń ṣe yẹn tabadẹ ti ń yàn rẹ ẹ jẹ́ kẹ́ni wá máa bò díẹ̀ gbogbo aṣọ káàsá lóòrùn pápá àwa obìnrin àwa obìnrin especially bẹ́ẹ̀ ni gbogbo aṣọ káàsá lóòrùn torí pé ìjà lè dé anytime ìyẹn ẹlẹ́ran rárá dẹ̀ ní gbogbo wa we are not gods we are not angels so ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ nínú ìbínú kéèyàn sọ̀rọ̀ kó sọ̀rọ̀ kó tó lè túlé kó sọ̀rọ̀ kó lè má minẹ̀ ìgbà míì gan ọ̀rọ̀ lè máa ṣe for instance èèyàn kan tí mo mọ̀ ẹni tó ń ṣe nǹkan náà fún mi tó ń ṣe nǹkan náà fún mi òun àtọ̀rẹ́ ẹ̀ já ọ̀rẹ́ ẹ̀ wá wá bá ní ṣọ́ọ̀bù ẹ̀ ọkọ ẹni tó ń ṣe nǹkan fún mi wà níbẹ̀ ibẹ̀ lọ́rọ̀ ẹ̀ ti bu pé ìwọ oníranù aṣẹ́wó onínàbì kí á lọ́kọ́ béèrè pé ẹ́ ìyàwó òun kí ló ṣẹlẹ̀ ìgbà tó ṣe bá máa ní àkórí bẹ́ẹ̀ mọ́ nínú irọ́ o ìwọ lọ̀rẹ́ ẹ̀ ó dẹ̀ fi pé orí tán ni orí tán ni ṣùgbọ́n èébú ni wọ́n fi búra wọn ni. bí àwàdà. kì í ṣe pé bí àwàdà inú ti bi kọjá àyè inú ti bí wàá rò pọ́pọ́ tiẹ̀ wà ń bẹ́ẹ̀. kò tiẹ̀ wojú ọkọ ẹ̀ inú ti bí bó ṣe ló ń pè ní onínàbì níṣojú ọkọ ẹ̀ nìyẹn ṣé ọkọ ẹ̀ máa ọkọ obìnrin ẹ̀ àti ẹ̀dúpẹ́ pé eléyìí ọlọ́run bá wa pẹ̀tù sọkọ yẹn nínú ọkọ dọ́kùnrin tó da tó dẹ̀ nígbàgbọ́ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ ni ah, ṣùgbọ́n ẹ jẹ́ ká wò ó ọ̀rẹ́ kíkó nígbà míì ó máa ń kó báyàn ṣùgbọ́n o kò sí nǹkan tí ó ní ìdàkejì ní dídá tí ó ní tí ò dá a ti ń sọ títí tí ò dá látàárọ̀ pé ká fi kira wa nílọ̀ ni ká fi kira wa nílọ̀ pé ká má kọrẹ̀ tó pọ̀ ṣùgbọ́n